ẹ káàbọ̀ padà sí Ilé Olówó TV ẹ̀sán tó tó yẹn mẹ́ta tẹ́lẹ̀ wa kò lè da tàǹbà káàkiri fún ìlú náà ni lódìmọ̀rẹ́ ajẹ́kúdà èmi ní sí tòótọ́ olówó jọ̀gbọ̀dọ̀ mi là ọ̀rọ̀ tí mo mú wá fún wa lónìí ó jẹ́ ọ̀rọ̀ tá a ti ìjọsọ rí tẹ́lẹ̀ èyí tí àwọn àbá wa ń pè ní orò nílẹ̀ Yorùbá kí wọ́n ń pè ní orò tàbá tiẹ̀ ní orò àwọn kan gbàgbọ́ pé nǹkan tí ò da nílùú ni àwọn kan gbàgbọ́ pé wọ́n fi ń ṣe ìpànìyàn ni àwọn kan gbàgbọ́ pé ó ní nǹkan ibi tí ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ ṣùgbọ́n kí ni ìṣẹ̀dálẹ̀ orò gan kí ni tó fà á tí wọ́n fi gbé orò jáde a lè pe orò ní gbogbo àpéjọpọ̀ àwọn tó bá ṣe ètò awo lórí nǹkan kan tí ẹ̀ bá lọ sílé ìwé tó bá jẹ́ pòfẹ́sọ̀ àbí tíṣà lórí ẹ̀kọ́ kan ẹ máa nígbìmọ̀ tẹ́ wà láàrin yín tó jẹ́ pé lẹ mọ̀ bí gbogbo ètò ń ṣe ń lọ àwọn baba wa ń jọ̀hún wọ́n gbé orò kalẹ̀ fún gbogbo ètùtù àbí bí ìlú ó ṣe dà a ní orò tó jẹ́ òrìṣà tó jẹ́ pé tí ìlú bá le níjọ̀hún bóyá irú bí ìpànìyàn àti ajínigbé ṣe ń lọ ní nàìjíríà ní àsìkò yìí tó bá jẹ́ níjọ̀hún nílẹ̀ yorùbá wọ́n á fi orò séde láti lè wẹ ìlú mọ́ láti lè mọ àjòjì láàrin onílé láti lè mọ ẹni ibi yàtọ̀ sí èèyàn rere láàrin ìlú àwọn àgbààgbà tí ìfẹ́ ìlú ń bẹ lọ́kàn wọn àwọn náà máa ń wà láàrin orò ó dẹ̀ jẹ́ orò tó jẹ́ pé ó wà ní kọ̀kọ̀ torí afẹ́fẹ́ ìlú mọ́ nítorí àwọn ọ̀daràn àti wá káàkiri àti kígbe ọ̀yà àdùbà kò sí bí a ṣe fẹ́ kápá wọn ṣùgbọ́n bó bá ti jẹ́ nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ ni nígbà tẹ́ fi mú wọn gan wọn àní mọ̀ gbogbo wa ṣe bí a mọ̀ pé òru àbí àjìn àbí tílẹ̀ bá dá iná máa ń nífẹ̀ẹ́ àti ṣe iṣẹ́ alábìrì wọn ní tó jẹ́ kí àwọn bá wa kí wọ́n gbé orò jáde ńgbà náà nù tí wọ́n dẹ̀ ń lò táyé fi ń gún táyé fi ń tòrò ẹ̀ ó jẹ́ orò gidi ó jẹ́ ètò tí ó dáa fún ìlú fún ìṣẹ̀ṣe àti àṣà alẹ̀ Yorùbá ní àsìkò yìí ẹ mo fẹ́ rọ gbogbo àwa tá a bá ń gbọ́rọ̀ mi tí a bá gbọ́rọ̀ kan nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ àbí nǹkan nílùú ẹ jẹ́ ká máa bi àwọn àgbàlagbà léèrè orò kì í ṣe nǹkan tí ò dáa rárá dídún tí orò máa ń dún yẹn ẹ bá wo ambulance àbí ọkọ̀ àwọn ọlọ́pàá ó ní siren orò dídún ó wà fún wípé kíbi ó lọ ẹ tẹ́ bá gbọ́ tí nǹkan kan bá ń dún nílùú tó dáàdì tán sì ní má kan wọ́n ti mọ̀ pé ìwọ tó bá tó bá ní lọ́wọ́ nú àwọn so ó jẹ́ ọ̀nà àti bọ́n ṣe máa ń pa nǹkan mọ́ níjọ̀hún láti jẹ́ ká yóò tò ká yóò dáa kò sí nǹkan aburú ń bẹ kò sí nǹkan tí ò dáa kò sí ọba tí ó jẹ́ ńlẹ̀ Yorùbá tí ò ní gba ìlànà orò wọn á fi sí pẹ̀bí wọn á ṣe orò fún àwa tá a jẹ́ babaláwo a máa ṣe orò tẹ́fá àwọn babaláwo wọn á pọ̀ ìyá àwọn awo wọn á ṣòro fún ni gbogbo bí a yóò ṣe dá ńlá mọ́ bá orò bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń tún ayé ṣe àbí tún ènìyàn ṣe ìní orò wà fún kò ṣe nǹkan tí ò dáa kò ní jù báyìí lọ lórí ètò wa ọ̀rọ̀ pẹ̀lú olúwo jọ̀gbọ́dọ̀ mìlá nílé olúwo tv ẹ púpọ̀.